aráàlú aráayé aráayé yí padà sí olúwa ọlọ́run yín ẹ̀ àwa la máa tẹ̀ bá fáwọn kò ní tẹ̀bá fún wa amẹ́ríkà o amẹ́ríkà o rọ́ṣíà o rọ́ṣíà o india o india o ṣáínà o ṣáínà o gbogbo agalẹ̀ rẹ̀ wọ́n bá aṣọ nìkan ló wà ẹ tẹ́rí bá fún ṣé bá a lè ráyé lò ẹ yẹ kó o fẹ́ kó ra atẹ́gùn sí kó dì sọ kó lórí ilẹ̀. alẹ́nàbí karim sallallahu alaihi wasallam eléyìí ni àtòtẹ̀lé ẹlẹ́ẹ̀kẹrin tí ẹ̀yin olóògùn pè ní part four. ẹ̀yin ọmọ ìyá mi lọ́kùnrin àti lóbìnrin lágbàáyé lágbàáyé ni hmm. ẹ la etí inú yín sílẹ̀ tíntín inú ọ̀rọ̀ olúwa ọlọ́run alààyè kò ní sáláì mọ́ṣẹ́. Allahu bọ́ ọ láyé ti kú ọ láyé yóò ṣẹlẹ̀ gẹ́gẹ́ bó ṣe kọ́ ọ sí. ẹ yẹ ká fi ìdùnnú àti ọ̀yàyà fi sí ẹ̀ ń gbọ́ nínú ọ̀rọ̀ ọlọ́run máa lò ó kó lè jẹ́ I'm, uh-huh. I'm, addressing my I'm addressing my brothers and sisters around the world. You see, a little from the words of God will not go. I will surely come to pass. Allah will surely fulfill His promise. You see, it is incumbent of every, every one of us, the young and the old, to obey the commands of Allah if you want to live in peace and tranquility. Uh-huh. orílẹ̀-èdè ọ̀dájú ni yóò sì máa jẹ irú ohun ọ̀sìn rẹ. orílẹ̀-èdè ọ̀dájú ni ohun ọ̀sìn wa kọ́ ohun àlùmọ́nú ilẹ̀ yín ni wọ́n máa jẹ pẹ̀lú ọgbọ́kọ́gbà àti ètekéte wọ́n sì máa dà ní irú. and it shall eat the fruit of your cattle and the fruit of your land you see that is your mineral resources they will enjoy them they will eat them they will consume them And you see, they will not make you to live in peace and tranquility. They will cause enmity around you. Àti èso ilẹ̀ rẹ títí ìwọ òfin run. Àti èso ilẹ̀ yín títí èsè ní sí lórí ilẹ̀ ẹlẹ̀ mọ́. They will consume all the fruits of your land until you are destroyed completely. Tí kì yóò sì kù ọkà. Kò ní kù ọkà ọtí wáìnì. ọtí wáìnì. tàbí òróró. àbí òróró yìí. tàbí ìbísí màálù rẹ. àbí ìbísí màálù rẹ. tàbí ọmọ àgùntàn sílẹ̀ fún ọ. àbí ọmọ àgùntàn sílẹ̀ fún ọ. títí òun ò fi run ọ. títí yóò fi pa kúrò lórí rẹ̀. and which also shall not leave you either corn or wine or oil or the increase of your cattle or flocks of the sheep until you are destroyed completely. ẹsẹ̀ kejìléláàádọ́ta. lórí òun ó sì dó tì ọ́ ní ibodè rẹ gbogbo. yóò dúró yóò dó tì ọ́ ní ibodè rẹ gbogbo kò síbi tó lè gbà jáde. and he shall besiege you in all your gates. títí odi rẹ tí ó ga tí ó sì lè yí ọ wó lulẹ̀. títí odi rẹ tó ọmọ tó ga fún ara rẹ ni ó máa wó lulẹ̀. until your eye and fenced walls come down. èyí tí ìwọ gbẹ́kẹ̀lé ní ilẹ̀ rẹ gbogbo. tó o gbọ́ mi lé báwọn àmì ọ̀nà ọlọ́pàá ọ̀nà tí ó wà á pàṣẹ lọ́rùn ọlọ́pàá tí ò ní rí. kábíyèsọlọ. and where you trust throughout all your land the police and the soldiers you see it will remove their uniform from them the winner they will never see it. Òun ó sì dó tì ọ́ ní ibodè rẹ gbogbo ní gbogbo ilẹ̀ rẹ tí Olúwa rẹ fi fún ọ. Ó máa dó tì ọ́ ní gbogbo ibodè rẹ gbogbo tí tí Ọlọ́run rẹ fi fún ọ ibẹ̀ ni ti máa dó tì ọ́ kò síbi tó lè sá ebi ni ó lù ọ́ pamọ́ He shall besiege you in all your gates throughout all your land which the Lord and your God has given you will be consumed by hunger. Ẹsẹ̀ kẹtàléláàádọ́ta ìwọ ò sì jẹ ọmọ inú rẹ. nígbà tó bá dé ojú òté tí òṣò ń jẹ mọ́ ó bẹ̀rẹ̀ sí ní pa ọmọ inú rẹ jẹ. Allahu Akbar. and you shall eat the fruit of your own body when there is no food for you to eat you will eat the flesh of your own, own body ẹ ara àwọn ọmọ rẹ ọkùnrin àti ti àwọn ọmọ rẹ obìnrin tí olú ọlọ́run rẹ fi fún ọ. ẹ ara rẹ ẹ ara ọmọ rẹ ọkùnrin àti ẹ ara ọmọ rẹ obìnrin tí ọlọ́run mi fi fún ọ lọ́wọ́ máa jẹ ọ̀ṣọ́dún oúnjẹ nígbà tí ibi bá dé tí òṣù tó fẹ́ jẹ mọ́. You will eat the flesh of your sons, the flesh of your daughters. When hunger comes, there is no food for you to eat anymore nínú ìdótì náà. nínú ìdótì náà. àti nínú ìhámọ́ náà. nínú ìhámọ́ náà. tí àwọn ọ̀tá rẹ yóò há ọ mọ́. tí àwọn ọ̀tá tá a máa rán sí i yóò há yín mọ́. Allahu Akbar. and you see which the Lord your God has given you you eat them in the siege and in the straightness wherewith your enemy shall distress you. ẹsẹ̀ kẹrìnléláàádọ́ta. olórí. ọkùnrin tí àwọ̀ rẹ̀ tutù nínú yín. àwọn ọkùnrin tó ń gbé kò yìí tẹ́ńgbàjà tẹ́ńgbẹ́kẹjà tẹ́ńgbẹ́ gbogbo ibi ńlá ńlá ibi gíga gíga gíga tí àwọn rẹ̀ tutù dóó táwọn rẹ̀ ń wùyàn lọ́tọ̀. And so the men that is tender among you and very delicate, those that are living in Ikoyi, Aja, Ikeja. Tí ó sì ṣe ẹlẹgẹ́. Ó ṣe ẹlẹgẹ́. They are very delicate, they are handsome and delicate. Ojú rẹ̀ yóò korò sí arákùnrin rẹ̀. Ìgbà tí ebi bá dé ojú rẹ̀ ó kò sí arákùnrin rẹ̀. when anger comes his eye shall be evil toward his brother. àti sí aya ó kan aya rẹ̀. àti sí aya rẹ̀ màìdàlí màìdàlí ebi òyìnbó ni tẹ́bi bá dé ojú rẹ̀ ó kàn sí. Allahu And to war the wife of his bosom when anger comes. àti sí ìyókù ọmọ rẹ̀ tí òun yóò jẹ kù. àti èyí tó kù ọmọ rẹ̀ tó pa kù ojú rẹ̀ ó kàn sí bí kò pa kò pa ni ọmọ bẹnu gbáyà rẹ̀ until the remnant of his children which is a leo. ẹsẹ̀ karùndínlọ́gọ́ta. kí ló wí. tó bẹ́ẹ̀ tí òun kì yóò bùn ẹnìkan nínú wọn. tó bẹ́ẹ̀ yóò tún mọ yóò tún sí pamọ́ kò ní bu ẹnìkankan jẹ nínú wọn. so that kò mọjọ́ tí nǹkan yóò dópin. so that it will not give an end to any one of them of the flesh of the children because it does not know when it will come to an end. nínú ẹran àwọn ọmọ ara rẹ̀ tí yóò jẹ. nínú àwọn ẹran ara ọmọ rẹ̀ tí yóò máa jẹ. and from the flesh of his children whom he shall eat. nítorí tí kò sí ohun kan tí yóò kù sílẹ̀ fún un nínú ìdóòtì náà. nítorí pé kò sí nǹkan kan tó lè fẹnu kàn mọ́ nínú ìdóòtì náà àwọn tó sì dúró ò kú ń bẹ̀. Allahu because he has nothing left in, in, in the siege àti nínú ìhámọ́ tí àwọn ọ̀tá rẹ yóò há ọmọ ní ibodè rẹ àti nínú ìhámọ́ tí àwọn ọ̀tá rẹ yóò há ọmọ ní ibodè rẹ. and in the straightness wherewith your enemy shall distress you in all your gates. ẹsẹ̀ kẹrìndínlọ́gọ́ta. obìnrin tí àwọ̀ rẹ̀ tutù nínú yín. obìnrin tí àwọ̀ rẹ̀ tutù bí àwọn ọkùnrin ní nábọ̀ ṣe tutù lẹ́ẹ̀kan náà and the tender and delicate women among you. tí ó sì ṣe ẹlẹgẹ́. tó jẹ́ obìnrin ẹlẹgẹ́ tí ò jẹ́ fi àtẹ́lẹsẹ̀ rẹ̀ kanlẹ̀ pẹ̀lú ìwà ẹlẹgẹ́ tó hù. Allahu Akbar and the one that is beautiful and delicate tí kò jẹ́ fi àtẹ́lẹsẹ̀ rẹ̀ kanlẹ̀ nítorí ìkẹ́ra àti ìwà ẹlẹgẹ́. àmú ti túbọ̀ kọjá. ojú rẹ̀ yóò korò sí ọkọ ọkọ àyà rẹ̀. ojú náà korò sí ọkọ ọkọ àyà rẹ̀ mẹ̀dẹ́lì mẹ̀dẹ́lì ojú rẹ̀ korò ńgbà tẹ̀bí bá dé. and the beautiful women that is delicate which will not adventure to sell the sole of her foot upon the ground for delicateness and tenderness are high shall be evil toward the husband of her bosom àti sí ọmọ rẹ̀ ọkùnrin àti sí ọmọ rẹ̀ obìnrin. ọ̀rọ̀ ọmọ lélẹ̀ nídìí ebi sí ọmọ rẹ̀ ọkùnrin àti sí ọmọ rẹ̀ obìnrin ojú rẹ̀ kò sí wa. Ahai shall be evil toward the, the husband of abusam toward a son and toward a daughter. ẹsẹ̀ kẹtàdínlọ́gọ́ta. àti sí ọmọ ọwọ́ rẹ̀ tí ó ti agbede ẹsẹ̀ rẹ̀ jáde. àti sí ọmọ ọwọ́ rẹ̀ tó sì agbe tó sì làgàlàgà ẹsẹ̀ rẹ̀ jáde agbede ẹsẹ̀ rẹ̀ jáde ojú rẹ̀ kòrò sí. and her hand shall be evil to war; her young one that comes out from between her feet. àti sí àwọn ọmọ rẹ̀ tí yóò bí. àti sí àwọn ọmọ rẹ̀ mi tí yóò bí. and toward her children which she shall bear. nítorí òun yóò jẹ wọ́n ní ìkọ̀kọ̀ nítorí àìní ohunkóhun. òun yóò jẹ wọ́n ní ìkọ̀kọ̀ yóò máa pa wọ́n yóò máa yọ̀lẹ̀ máa pa wọ́n ṣe bí kọ̀ọ̀kan tó pé kò sí ohunkóhun tó fẹ́ fẹ́ nu kàn. For she shall eat them for want of all things secretly in the siege. Nínú ìdóòtì àti ìhámọ́ náà tí ọ̀tá rẹ yóò há ọmọ ní ìgbòdì rẹ. Nínú ìdóòtì àti ìhámọ́ náà tí àwọn ọ̀tá rẹ yóò há ọmọ tó ti gba gbogbo amúlẹ́sọ̀ ọwọ́ rẹ tó lè fi ṣàgbára. Kábíyèsí lọ. In the siege and straightness wherewith your enemy shall distress you and your gates where you have been disarmed ẹsẹ̀ kejìdínlọ́gọ́ta. kí bí ìwọ kò bá fẹ́ kíyèsí àti máa ṣe gbogbo ọ̀rọ̀ òfin tí a kọ sínú ìwé yìí. bí ìwọ kò bá fẹ́ láti kíyèsí òfin àti àwọn ọ̀rọ̀ gbogbo wọn ni tá a kọ sínú ìwé yìí. If you will not observe to do all the words of this law that are written in this book. Láti máa bẹ̀rù orúkọ yìí tí ó ní ògo tí ó sì ní ẹ̀rù. Láti máa bẹ̀rù ọba ọlọ́run ni ọba táwọn lè rí israel tó fi jókòó gbogbo ayé lọ. Allah that you may fear this glorious Allah and fearful name the Lord your God that you do not see the one that has the throne that is greater than the seven firmaments of heaven and the seven firmaments of earth. ẹsẹ̀ kọkàndínlọ́gọ́ta. ǹjẹ́ olúwa yóò sọ ìyanu rẹ di ìyanu. olúwa sọ ìyanu tá a fi bẹ́ẹ̀ di ìyanu pé áá àbí nàìjíríà kọ́ aa eh. àbí ṣáínà kọ́ aa àbí amẹ́ríkà kọ́ aa àbí israẹli kọ́ ni. Allah akbar then the Lord will make your plague wonderful and the plague of thy seal you can see people will make uh, will be confused is it not Nigeria is it not China is it not America is it not Israel. àti ìyọnu irú ọmọ rẹ àti ìyọnu irú ọmọ rẹ. àní ìyọnu ńlá. àní ìyọnu ńlá. and the plague of your children even great plagues. àti èyí tí yóò pẹ́ àti àrùn búburú èyí tí yóò pẹ́. àti èyí tí yóò pẹ́ ní ara yín àti àrùn búburú èyí tí yóò pẹ́. and a long coat. èyí ló mọ̀. kábíyèsí lọ. olùwàmúwọ́ báyìí. kábíyèsí lọ. èyí tí ó yà kẹ́kẹ́ kẹ́kẹ́ tí ó kú olè ní abẹ́ èyí nípa ìwọ la mọ̀ lè ṣe nípa rẹ̀. and of long continuance and you see and so sickness and of long continuance which one do you know is it the one that will remain for long that Allah has brought now you cannot tell. ẹsẹ̀ ọgọ́ta òun ó sì mú gbogbo àrùn íjíbítì padà wá bá ọ. gbogbo ọ̀ràn tá a fi bá ara íjíbítì tá a dẹ́kun dé góṣẹ́ẹ̀nì gbogbo ìlà ó dà lé yín lórí. Moreover, it will bring upon you all the diseases of Egypt that Allah did not allow to reach the Israelites will surely consume you come upon you. Tí ìwọ bẹ̀rù, wọ́n sì lẹ̀ mọ́ ọ. Tí wọ́n ń bẹ̀rù tẹ́lẹ̀tẹ́lẹ̀, àájẹ kó lẹ̀ mọ́ lára. I wish you were afraid of, they will surely come on you. Ẹsẹ̀ kọkànlélọ́gọ́ta gbogbo àrùn pẹ̀lú àti gbogbo ìyọnu tí a kò kọ sínú ìwé òfin yìí. Tọ́ àwọn ni olúwa yóò mú wá bá ọ títí ìwọ ò run. tàbí ìrọ̀rùn ọ̀rọ̀ àti ìyọnu tá ò kọ sínú ìwé òfin mi gbogbo ẹ̀ la ó bá yóò wá bá yóò fi pa ọrùn kúrò lórí also every sickness and every plague which is not written in the book of this law they will surely come on you Allah will surely bring them upon you until you are destroyed completely ẹsẹ̀ kejìlélọ́gọ́ta. kí ló díẹ̀ ni ẹ̀ yóò sì kù ní iye. díẹ̀ lẹ máa kù ní iye. and you shall be left few in number. ẹ̀yin tí ẹ ti dàbí ìràwọ̀ ojú ọ̀run ní ọ̀pọ̀lọpọ̀. ẹ̀yin tẹ́ ẹ dàbí iyẹ̀pẹ̀ tẹ́ ẹ dàbí ìràwọ̀ ojú ọ̀run ní ọ̀pọ̀lọpọ̀ àárùn yín débi pé díẹ̀ lẹ máa kù ní iye. whereas you were as the stars of heaven for multitude and you see you shall be left few few in number. nítorí tí ìwọ kò gba ohun olúwa ọlọ́run rẹ gbọ́. nítorí pé o kò gba ohun olúwa ọlọ́run rẹ gbọ́ o tẹ̀lé òfin àṣẹ àti ìlànà ìwọ ń bọ̀rìṣà. because you do not obey the voice of the lord your god you are worshiping idols. ẹsẹ̀ kẹtàlélọ́gọ́ta. kí yóò sì ṣe. yóò ṣe yóò sì ṣe. And it had come to pass. Bí Olúwa ti yọ̀ sórí yín láti ṣe yín ní ire. Bí Olúwa ṣe yọ̀ mo sì yọ sí yín láti ṣe yín ní dáadáa nípìnlẹ̀. as that God your Lord rejoice over you to do you good in the beginning. àti láti sọ yín di púpọ̀. àti láti sọ yín di púpọ̀ bí iyẹ̀pẹ̀ tí ò kú and to multiply you like the sand by the seashore. bẹ́ẹ̀ ni olúwa yóò sì yọ sí yín lórí yín láti run yín. báyìí náà ni ó fi ìbínú rẹ̀ yọ sí yín láti pa yín run. so the Lord will rejoice over you to destroy you. àti láti pa yín run. láti pa yín run. a ó sì fà yín tu kúrò lórí ilẹ̀ náà níbi tí ìwọ ń lọ láti gbà á. a wà á kó yín kúrò ní orílẹ̀-èdè náà níbi tí ẹ̀yin lọ tá a dogun rẹ̀ fún yín tẹ́ ẹ jókòó tẹ́pọ̀ ń wá tí ń wá tí gbogbo rẹ̀ wá bí ìràrá ni ó wọlé wá bá yín. and to bring you to know and you shall be plucked from all the land whither you go to possess and you see you have petroleum resources mineral resources you see Allah will scatter you abroad. ẹsẹ̀ kẹrìnlélọ́gọ́ta. lóyún. olúwa yóò sì tú ọká sínú ènìyàn gbogbo láti òpin ilẹ̀ dé òpin ilẹ̀. ó ti ṣẹlẹ̀ fún àwọn ọmọ Ísírẹ́lì. kábíyèsí lọ àwọn ọ̀ríjìnà ọmọ israẹli kọ́ ló wà ní israẹli àwọn fẹ́ẹ̀kì ló wà ń bẹ̀ a sì tún wọn káàkiri orí ilẹ̀ rẹ̀ a ti sọ́ta wọn ntẹ́ ẹ bá dé ń díẹ̀ àtẹ́bá ibi tó ti ń ṣe nǹkan mèremère inú ọmọ israẹli ìran wọn ni tẹ́ ẹ ní russia nínú ìran wọn ni tẹ́ ẹ ní germany nínú ìran wọn ni àwọn ọmọ israẹli tó kù lórí ilẹ̀ tá a fi kalẹ̀ òjíṣẹ́ ọlọ́run ọba kan láfi àwọn yẹn díẹ̀ tì and the Lord shall scatter you among all people from the one end of the earth Even to the other, you see the Israelites, it's happened to them. Allah scattered them around the world. When you see them in India and Germany, you see only the messenger of Allah remained there in that time, and God let some few, few people remain with him. and there you will serve other gods. Now, here you are doing it secretly, you will do it openly where you be scattered. Tí ìwọ àti bàbá rẹ kò mọ̀ rí. Òrìṣà tí ìwọ àti bàbá rẹ Ibrahim Isiaka Yakuba Ismail. Tó ti gbọ́ rí nínú ìran yín, ibẹ̀ ló ti máa lọ wá bọ̀ wọn. I wish neither you nor your fathers have known your father Abraham, Ishmael, Jacob, the, the idol you did not hear before. That is what you be worshipping àní igi àti òkúta. igi àti òkúta. and you be worshiping wood and stone. ẹsẹ̀ karùndínláàádọ́rin. àti láàrin orílẹ̀-èdè wọ̀nyí ni ìwọ kì yóò rí ìrọ̀rùn. àti láàrin àwọn orílẹ̀-èdè tá a tà yín sí ìrọ̀rùn ò ní bá yín bẹ́ẹ̀. irú ìrọ̀rùn tó tó ń bá yín láàyè yìí tẹ́ ẹ wà kò ní bá ọlọ́run. and among these nations shall you not find ease and you find ease here in your country, but you are not serving God. When you are scattered abroad, you will not find any ease. Bẹ́ẹ̀ ni àtẹ́lẹsẹ̀ rẹ kì yóò rí ìsinmi. Àtẹ́lẹsẹ̀ rẹ ò rí nísinmi mọ́. Neither shall the soul of your food have rest. Ṣùgbọ́n. Ṣùgbọ́n. Olúwa yóò fi ìwárìrì àyà. àti àti ojú jíjòrò. ìwé ìrìn àyà ìpẹ́yà àti kójú ojoro kó fún ṣooro ṣo. àti ìbànújẹ́ ọkàn fún ọ. àti ìbànújẹ́ ọkàn bá ọ. But the Lord shall give you there a trembling heart and falling of eyes and sorrow of mind. ẹsẹ̀ kẹrìndínláàádọ́rin. ẹ̀mí rẹ yóò sì sọ̀rọ̀ ní iyèméjì ní ojú rẹ. tàbí tàbí tàbí ṣùgbọ́n yóò ṣẹlẹ̀ sí ọkàn rẹ and your life shall hang in doubt before you. You have doubt in your mind every now and then. Ìwọ ò sì máa bẹ̀rù ní òru àti ní ọ̀sán. Àtòru ọ̀pọ̀ ọ̀wọ́ wà lóru, ọ nílé tí ì máa. Hmm. Tọ́ bá wà lọ́sàn-án, ọ nílé tí ì ìbẹ̀rù yóò dé bẹ̀ I shall have fear during the day, longing for the night. You shall have fear during the night, longing for the day. Ìwọ kì yóò sì ní ìdánilójú ẹ̀mí rẹ. Ìdánilójú ò ní sí fún ẹ̀mí rẹ máa bó tilẹ̀ wò ó mà. And you shall have none assurance of your life. Ẹsẹ̀ kẹtàdínláàádọ́rin. Kí Ní òwúrọ̀, ìwọ ò wí pé alẹ́ ìbàjẹ́ lẹ̀. Tó o bá ń bẹ láàárọ̀, ìnira ni ó débẹ̀ ọ́ ni ilé ìbá ti sú, wọ́n ti yẹ kílẹ̀ ó sú. Ìnira ló máa débẹ̀. And in the morning you shall say would go it were even. àti ní alẹ́ ìwọ ò wí pé. àti ní alẹ́ tí tọ́lẹ́ bá lé. ilẹ̀ ìbàjẹ́ mọ́. èyí tó ń tọ́ka sí i lọ sí hospital kọ́ lọ wò ó ibẹ̀ lọ́ọ́ ti bá rú ẹ̀. èyí tá à ń sọ pé ilẹ̀ ń yára sùn ilẹ̀ ń yára mọ́ ẹ̀ ah, níbo lọ lọ sí hospital ọmọ pé ilẹ̀ ń pẹ́ kó tó mọ́. obìnrin wà láìsàn yóò sọ fún ọ pé ilẹ̀ ń pẹ́ kó tó mọ́ yóò sọ fún ọ pé ilẹ̀ ń pẹ́ kó tó sùn. ìnira ló dé bẹ́ẹ̀. And at evening you shall say, Would God it were morning? You see, when you visit the hospital, the patient there, they were longing for day and the night. And we see in the day they were longing for night. nítorí ìbẹ̀rù àyà rẹ tí ìwọ ó máa bẹ̀rù. nítorí ìbẹ̀rù àyà rẹ tí ìwọ ó máa bẹ̀rù. for the fear of your heart where you shall fear. àti nítorí ìran ojú rẹ tí ìwọ ò máa rí. àti ìríkùrí ojú rẹ tó ò rí rẹ rí tó máa fojú ara rẹ rí. and for the sight of your eyes which you shall see ẹsẹ̀ kejìdínláàádọ́rin. olúwa yóò sì fi ọkọ̀ tún mú ọ padà lọ sí íjíbítì. ọba tó wọ̀ ọ́ jáde láti íjíbítì yóò tún mú ọkọ̀ míì wọ̀ ọ́ padà sí íjíbítì láti lọ́ọ́ máa sokò ẹrú. and the Lord shall bring you into Egypt again with ships so become slaves there. ní ọ̀nà tí mo ti sọ fún ọ pé ìwọ kì yóò sì tún rí i mọ́. ní ọ̀nà tí èmi sọ fún ọ pé ò ní padà débẹ̀ máa yí ìpinnu mi padà. Ah, Allahu By the way, where I speak to you, you shall see it no more again. I will change my promise. Níbẹ̀ ni ẹ̀yin ó sì máa ta ara yín fún àwọn ọ̀tá yín ní ẹrú ọkùnrin. Níbẹ̀ ló ti máa ta ara yín ní owó kan fún àwọn ọ̀tá yín. and there you ìyá ló máa and there you shall be sold unto your enemies that is the pain. ní ẹrú ọkùnrin àti ẹrú obìnrin. ṣé iṣẹ́ wọn wíyìn ṣé kò ti máa ṣẹlẹ̀. kábíyèsí ló. ẹ ẹ mà ya ọmọ yín tó mẹ́lá búrọ́dù tó kún wọ́n tà wọ́n ni. Hmm, kábíyèsí ló. mà tí wọ́n kọ́ wọn ń gbà kan báyìí. Hmm. wọ́n ń tà wọ́n ni. Allah akbar alọ́sàbúlé alóńdì ọmọ ọ̀dọ̀ ó fẹ́ lọ tà ni ó ní owó tí ó gbà lórí ẹ̀ olóòbá mi tọ́ka sínú bádì. And you see, you shall be sold unto your enemies for bondmen and bondwomen. And you see, it's happened in Nigeria today. You see, when they are taken abroad, they will be sold as slaves. Kì yóò sì sí ẹni tí yóò rà yín. Wàá ní sẹ́yìn yóò rà And no man shall buy you. Allahu Akbar ó ti parí. báyìí ni a mú ọ̀rọ̀ náà dé ibi tí olúwa ní òun fẹ́ kó dé ma. aráàlú aráayé aráayé yí padà sí olúwa ọlọ́run yín ẹ̀ àwa la máa tẹ̀ bá kò ní tẹ̀bá fún wa amẹ́ríkà o amẹ́ríkà o rọ́ṣíà o rọ́ṣíà o india o india o ṣáínà o ṣáínà o gbogbo agalẹ̀ rẹ̀ wọ́n bá aṣọ nìkan ló wà. ẹ tẹ́rí bá fún un bẹ́ẹ̀ bá lè ráyé lò ẹ yẹ kó fi